أعوذ بالله العليم من الشيطان الرجيم من أمره وربي وربي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعطى الله سبحانه وتعالى ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la kọ ìjà àti ìjẹ̀ fún àwọn ìwà Mùsùlùmá sọ̀rọ̀ wa rẹ̀ ọ̀la. Ìjà àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà àwọn ìdílé ọ̀dọ́ ìlú àti ìlànà. Àwọn ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ ẹni tí yóò sọ ọlọ́run tó

màbẹ́ wá sí wọlé ọ̀hún ká ara máa jókòó ká farabalẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́. irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí mo máa ń rántí púpọ̀ nígbà táwa náà wà ní sùn àtọ̀ǹdàgbàgbé tí wọ́n bá fi àwọn lẹ́tọ́rà láti ta ká wá sọ tó ní í ṣe pẹ̀lú irú àwọn àkọlé tèmi náà fẹ́ sọ ọ wà nínú tó ń lò pé mi nínú ìṣẹ̀lẹ̀ ayé yìí mo fẹ́ kẹ́ ìfarabalẹ̀ dáadáa pẹ̀hámbù ni mo ṣe yẹn irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ò ní bí irú ẹ̀ tó lè gbọ́ nígbà tó wà ní university of Ìlọrin ọ wà nínú ohun tó wúlò fún mi nínú ìfẹ́ ní ayé èmi tó lè mọ̀ sọ̀rọ̀ ó sì jẹ́ kí n lè rí ìṣe àwọn conclusion kan pé èmi náà fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí nítorí ọlọ́run ẹ̀rí pé kí wọ́n ṣe kọ́ ìtọ́ fún ìdí rẹ alùpùpù tó sí lọ́wọ́ lábẹ́ rẹ̀ pé bí wọ́n sọ yé tí wọ́n fẹ́ ká sọ lábẹ́ rẹ̀ òun ni tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀dọ́ àbáwa akẹ́kọ̀ọ́ tọ́já sí pé ọ̀pọ̀ níbi táwa fojú sí ọ̀pọ̀ níbi tẹ́sán fojú sí. àwọn rò wípé nǹkan yìí ayé ń ṣe rú ẹ̀ oore wà ń bẹ̀ we are as ẹ̀sìn ti jẹ́ kó yẹ wa pé ibi tó oore wà ní èso oore níbi ìyẹn ló fà á tó jẹ́ kí wọ́n ara kọ́yìn ọ́fíìsì yẹn a máa ń ṣe bẹ́ẹ̀ gba bẹ́ẹ̀dẹ̀ lóhùn kàpùpẹ́tẹ́ ọ́fíìsì kálukọ́ wà á sì kálukú ìsọ́fẹ́ kí náà bẹ́ẹ̀ sọ ọ̀gá náà. Ìtí àwọn elépo tí wọ́n ní ká sọ lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí òun làwọn kókó kan tó ní í ṣe pẹ̀lú alákọ̀ọ́kọ́ ìtàǹtò ìfọ́tù tí máa ń tẹ̀lẹ̀ kí ní jẹ́ bẹ́ẹ̀ ojú wo lẹ̀fẹ́ ti wò ó àwọn aburú wo ló wà níbẹ̀ àwọn ọ̀nà wo ni Islam gbé kalẹ̀ tọ́já sí pé táwọn ọ̀bà fẹ́ ṣe irú kọ́ńtì ìdòwò bí ọlọ́run nínú kí làwọn báwa ló ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́ gbogbo tó rí báyìí àtàwọn ọmọ ìyá rẹ̀ òun láwọn ojú ìlú láì sàárà ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́ni ọbẹ̀ ká fara balẹ̀ lórí ọlọ́wọ́ téèyàn bá ń gbọ́ jùlù àbẹ̀yàn ká ní ìsìnkú lórí ìpánẹ̀ àìmọye àdánwò ló ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀dọ́ èyí tó wá burú jù ní ká ara wa bá aláàfẹ́ sí ọlọ́wọ́

wà lọ́yìn àdánwò ìṣẹ̀lẹ̀ náà wùdó tàwa kèwà ṣe pọ́n ṣẹlẹ̀ lásán àwọn tó tún fẹ́ ṣẹ̀ṣẹ̀ àdánwò ìṣẹ̀lẹ̀ táwọn náà torí pé ntọ́lọ̀ ní ká má ṣe wọ́n ṣe ntọ́lọ̀ ní ká má sùn mọ́ wà láfẹ́kọ̀rọ̀ bá regret èyí ọmọ kábàámọ̀ pé á ah, tàbí ní kí eléyìí fẹ́ni tó bá mọ́ náà yóò tó wá fa kọjá sí pé spiritually wọ́n will decline ọmọ wa rí pé ìdàgbàsókè ẹ̀mí rẹ ti lọ lọ ni ọjà wálẹ̀ ìjẹ́ni ọlọ́ọ̀dún kò ní sí fún yàn èèyàn tẹ̀lé tọ́lá jẹ́ pé brothers ni ó lè fún pé ọkẹ̀ǹdé fìlà ó lé wọn gbà ṣòkòtò fún òkè ìgbóhùn gan fún rẹ̀ sísà ó lè jẹ́ ìjáàbù kódà náà bóyá lo glove àti bọ̀ ṣùgbọ́n spiritually zero. irú àwọn ẹ̀sẹ̀ tí tá a fẹ́ sọ léyìí tá a bá fara balẹ̀ ẹni tó bá ti dùn sọ́fẹ̀ ẹgbẹ́ adájú tó ti jẹ́ fifteen yóò lè rò pé bóòlù ti fẹ́ kọ́ àmúṣe ẹni tọ́lọ̀ ń bá wá fàánú tí ò sí ìjẹ́ fifteen yóò lè rò wípé bóòlù nínú òfin ní fọ́ọ̀tù ẹ̀jẹ̀ ká farabalẹ̀ ọlọ́pàá yóò tó wá sọ́nà ẹ̀yẹ oríṣi ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kọ́tù ọkùnrin àtòbìnrin kan tó máa fẹ́ra wọn wọn àti ìjẹ́lẹ́tọ̀ ara wọn wọn èsì ìdí tọkọ tìyàwó eléyìí ọfẹ́fẹ́ eléyìí àáfàá lókè à ọfẹ́fẹ́ sísá tó ní o Samson. àwọn méjèèjì tí wá jọ wò láàrin ara wọn pé májè àwọn àpẹẹrẹ àwọn àjọ àlọ́dẹ́gbẹ̀rẹ̀ nígbà bá parí sọ̀rọ̀ ní èyí ìkẹ́ bóyá tó bá fi sábà tó parí nysc àwọn òbí wọ́n fẹ̀sẹ̀ wà mọ̀ á ká ṣe probably bóyá wọ́n ti gbé flight gan tẹ́lẹ̀ wọ́n jọ lọ máa tantalize láì bàrá tantalizer àti gbogbo àwọn ilé ìjẹun lágídí ó ní ìmọ̀ gbogbo orú àwọn nǹkan báyìí ti lè ṣẹ̀rí àṣọ ọ̀pẹ sọ́yẹ kọ́ máa tẹ̀lẹ̀ táwa ẹgbẹ̀ yàrá wa tẹ́láwà bá ń dábì tá a bá ń sàlàyé ọ̀rọ̀ tá a bá máa ń tà ń sàlàyé olùdámọ̀ ọdún ṣọ̀yẹ́ kí ni ó bẹ̀rẹ̀ gbàlérò àpá mọ̀tẹ̀ bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀ kọ́ṣíìtì ló lè sọ like democratize ẹ bá kàtírà àwọn nìkan tó lè fi iṣẹ́ Muhammad al-Jibali bàbá yẹn sọ̀rọ̀ kọ́ṣí òun wá ń sọ wípé kò sí tó burú bí kọ́ṣí tèmi àtẹ̀jẹ̀ ìpàdé kọ́ṣí àwọn èèyàn ọmọdé ìbàdí lórí ti sọ òun sọ̀rọ̀ nípa àyẹ̀kí síbà ọkọ̀ mi tó bẹ̀ fọ́ fẹ́fẹ́ ẹ wá bẹ̀rẹ̀ pófẹ́sìtì ẹ̀ tẹ̀ra ní ẹ̀ tẹ̀ra ní báwọn tó bá ìsàn lẹ́nu wọ́n fẹ́ máa lo báàlì láti bá àtúnṣe táwọn àtúnkọ́ pàtàkì ilé ọ̀pọ̀ tó gbà ní fáàfáà bá ń sọ̀rọ̀ àti àkùsàn òkú ni ó lè jẹ́ pọ̀pọ̀ ní sí sáàkù ìjọ kọjá pọ̀pọ̀ ní sẹ́yìn ṣe ní ìfẹ́ ẹ̀kọ́ yé ìyẹn lọ́jọ́ kí n kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti fi àwọn ìdìbò eléyìí táwọn ní èrè tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa ìdè ìgbẹ́ ìtàgbọ́ ọ́fíìsì tí wọ́n fi túmọ̀ tí wọ́n mọ̀ wọ́n kọ ìtumọ̀ mẹ́ta pẹ̀lú síbi. Sẹ́ẹ̀rí pẹ̀lú àwọn ìtumọ̀ tí wọ́n fẹ́ ka ìtàwọn onígẹ̀ẹ́sì kọ́kọ́ sí. Bèbèrè mùsùlùmí, nǹkan tó mùsùlùmí ti tọ́gbọ́ òkú, bèbèrè nínú mùsùlùmí. Òun bó lè ìdájọ́ yà, ọ́sùn kéré ìjọ sọ ní àràmù. Bèbèrè mùsùlùmí nínú kápá jọlẹ́ ìjà jọ báyìí nínú longman dictionary àwọn ní kọ́sùt lọ́dọ̀ àwọn òun ní period of time during which a man and woman have a romantic romantic relationship ẹ fi sínú bracket romantic relationship ẹ kọ́ fi yẹn lẹ́nu ẹ bá ń fi ọ̀rọ̀ expression yẹn romantic relationship before marriage. Before what? Before marriage. Wọ́n ní òun ni àsìkò tí ń jẹ láàrin ìgbà tí ọkọ ìkan àtòbìnrin kan. Ẹ̀dùn ọ̀tọ́ pé boy and girl, man and girl, woman. Ó gbọ́dọ̀ pé ó ti tó yàwó jẹ́ ó ti tọ́kọ ní àsìkò ìgbà tí ń jẹ láàrin kan tó fẹ́ra wọn yẹn eléyìí tọ́já sí pé ìkẹ́kẹ́ wá ń ṣẹlẹ̀ ń bẹ̀ romantic relationship ìgbà oní ìwọ́n náà máa jẹ́ romantic kéèyàn máa ta dé kéèyàn máa bára wọn ṣeré kéèyàn máa bára wọn ṣeré pa mọ́ṣẹ́ mi tètè wọn ọ̀sán fẹ́ sexual intercourse o sẹ́yìn kò sí ọmọdé sáyẹn papọ̀ sí ní sáà sọ̀rọ̀ romantic relationship jẹ́mọ̀ tá a bá kọ́ dúró lórí long-term definition yìí èsì ń já pọ́sìtìfù lọ́dọ̀ tí wọ́n ní pé mo fẹ́ ṣe ọ ẹgbẹ́jẹ̀ sí sọ̀rọ̀ ẹjẹ́ ẹmú definition ìlú wa torí àwọn kẹkẹ wà fún ọmọ rẹ̀ tí tó wá kọ́mẹ̀ lọ́dọ̀ àwọn ní Wikipedia àwọn ní pọ́sìtìfù lọ́dọ̀ tàwọn individual in a couple relationship which exceeds their engagement and marriage full stop wọ́n ní joint courtship

mo fẹ́ mọ̀ ṣé láìsí ló máa ń jẹ ṣé fẹ́ẹ̀sì ṣé àǹkárá lọ láìsí kó wọ̀ ní àdúlé láìsí kó máa wé láwà ní àdúgbò láìsí ṣé ìjà àbò sọ kéré lọ́fẹ́ ni àbí ìjà àbò sọ mẹ́wàá lọ máa ń sọ ní àbá méjìlá tó ń bínú ń fẹ́yìn mọ̀ dáadáa o tó ti yé nìyẹn mímọ̀ yẹn tó wá lè wípé á sẹ́ńtúálì àbúwà mo fẹ́ mọ̀ dáadáa fọ́ ọmọ oúnjẹ ẹ̀fẹ̀ àbó òṣè tí ni ọmọ oúnjẹ tó láìpẹ́ tó ṣe yá lẹ́yìn ọjà inú ìjà kò láti ló ti gbèrò láì láì tó ní ìyẹ̀ta ọjà ẹ̀wà àtàná tí ó ń bọ̀ yóò dá òwò lórí ẹ̀ àmọ́ àbẹ́rẹ́ àyọ̀ ọ̀gbẹ́ kàkà sọ fún ìwọ ìrírí lọ́sọ̀ọ̀ṣì. Òṣìṣẹ́ ìrírí lọ́sọ̀ọ̀ṣì ní ìrọ̀lẹ́ Torí wọ́n fẹ́ mara wọn náà ni wọ́n kí wọ́n ti mara wọn lè Ìyẹn ni ara tó wà ìwọ náà kí ni o. Ẹ wọn wọn mara wọn. Ẹ òun ní kọ́ńtù òun ní the art period or art of seeking the law jàmbá yóò understand the seeking the law of someone with intent to marry definition kẹta yìí òun wà ní tra jàmbá ìjọba farabalẹ̀ definition kẹta yìí tá a bá ronú sí a lè sọ pé ìsìlámù ọ̀tá àsìkò tí ń bẹ láàrin pé seeking the law of someone lájẹpẹ́ tún lè mà pé ṣé o nífẹ̀ẹ́ rẹ̀ ìdí náà nífẹ̀ẹ́ rẹ̀ ní instant to marry pẹ̀lú àdìyàn tí mo fẹ́ fi ọ. definition kẹta yìí ẹ ẹ ẹ sápò òun lọ́tọ̀ ọ yàtọ̀ sí méjì tó ṣe kéde o tó ṣáájú. ìyẹn lásán lọ́yọ̀ pé ẹ gbọ́dọ̀ bọ́ nǹkan tá à ń sọ yé kẹ́ ẹ tó gbé ìdájọ́ kalẹ̀ kọ́sùs aráàmù ní ọjọ́ pìfẹ́ gbogbo àwọn òun sọ bẹ́ẹ̀ irú kọ́sùs wo ló ń sọ tọ́ba já sí pé ń romantic relationship wà láyà àmì ẹ̀rọ nípa pé haramu haramu kò jẹ́ pé capital letter láì kọ ọ ìwọ náà fẹ́ fẹ́ mi pẹ̀lá ní mo ọ lóòótọ́ kò sí ìmẹ́tẹ̀kẹ́ láàrin wa àìwá nǹkan àìsí ìdájọ́ tó lè ṣe ìyẹn yóò wà jẹ́ kí n sọ fún wa pé a lè sọ pé nǹkan ìpín sí méjì jẹ́bẹ́ ìjà farabalẹ̀ tó sọ lọ ó lè jẹ́ kí kíkà ló kó lè rí sí ẹ̀ pé á ah, wàhálà ìfọwọ́ ọkọ̀ orí bèèrè wà tó mo tún sọ náà fún mi ẹ jẹ́ kí n kọ́ mú dẹ́gbẹ́sẹ̀ ló ti sáájú yẹn níbi tó já sí pé ọkùnrin àkójọ ní fẹ́ẹ́ fẹ́ra wọn ìyẹn làwọn àfáà máa ń pè ní àlẹ́ tó ti bá jẹ́mọ́sí náà máa ń pè ní

a ti ń bára wa tage a ti ń bára wa ṣeré a ti ń fọwọ́ kanra wa a ti ń sì mọ́ra wa gbogbo ilé ìjọba ti rí bẹ̀ haramu ní oṣù wa ìjọba fẹ́ kọ́ yín lọ mo fẹ́ fi ọ̀fẹ́ èmi náà gbà mo fẹ́ fi ọ̀ àwọn ìkẹ́kọ̀ọ́ yẹ kọ́ wáyé tí wọ́n sọ ọkùnrin àti obìnrin di ẹlẹ́tọ̀ ara wọn inṣàlá àtọ́rọ̀ níbẹ̀ orílẹ̀ káàkiri ẹ̀sẹ̀ ọ̀pọ̀ dáadáa káàkiri ní sáà àwọn àtàtàwà àfà àlà ọgbọ́gbọ́ ìgbẹ́jẹ́ ṣòlú tó láàkiri àwọn amájẹ̀mọ́ táàtì takókò ìjì láàrin ọ̀rẹ́ àtòdì ọ̀fẹ́lẹ̀ láàrin pé ń fi ọ̀fẹ́ bí bí àti wá ń pe àwọn ìkànnì láàrin ara wa arákùnrin ní ìṣẹ̀lẹ̀ ìyẹn ló fà á tí àwọn àfẹ́ ẹ̀sẹ̀

àdìsà kìí ṣe pẹ̀lú àníyàn pé máa fọ́ àníyàn kátẹ̀jọ́ máa sọ rẹ̀ haramu lè lè ìyẹ́ lọ́wọ́ wọn bá ń sọ nínú àìmọye ọ̀nà ní oṣù hàn tó sì ń sáà ìdá wà láàbò pàtìbáàtì àdá sígbà bá ti rú bẹ́ẹ̀ kìí ṣe pé bẹ́ẹ̀ sọ pé ẹgbẹ́ máa múra nílọ́rẹ̀ o ìdí ọ́bùn àgbà gbọ́ àwọn àpò oníṣẹ́ ìbílí tó bẹ̀rẹ̀ ìmọ̀ ìlú kò jẹ́ ìlàkọ́ báyìí ìmọ̀ gbogbo ọlọ́sùnbẹ̀ wọ́n dẹ̀ kó ṣọ̀rọ̀ ẹ̀dùn àbá gbogbo boyfriend kákẹ̀múra wa lọ́rẹ̀ kìí ṣe ọjọ́ ọjọ́ wáyé èmi náà fẹ́ jẹ́ husband yẹ ọ̀kẹ́jẹ́ friend just a friend a friend kákẹ̀jọ́ wa lọ́rẹ̀ èmi èsì ọ mo kẹ̀kọ́ ẹ̀rọ wà láyé bìníyàtì nìka bẹ̀rẹ̀ eléyìí kìí ṣe bìníyàtì nìka káfẹ́ ìjọjọ́ rẹ̀ ìsì ọ́dún àgbà kọ́ ẹ̀jọ́ rẹ̀ mi ni ìsì ìfẹ́ ọ̀rárá náà tó bá nígbà ní ìsì tó bá tó jọ̀la ó tún lè níbi pẹ̀lú sí ní obìnrin ní òbí olùwẹ̀sẹ̀ ìyàwó òbẹ̀fẹ̀ nínú ìyàwó My friend, my friend, who dey follow me like that, Jọba, gbogbo owó ìjọba kọ́ ní báyìí, èyí ẹsẹ̀ pítíbà lọ nínú ìṣẹ̀lẹ̀ à. Torí pé pítíbà dì ní jẹ́bù mẹ́ta, mọ̀ bẹ́ẹ̀ tí ọ ní jẹ́ pítíbà. Ṣùgbọ́n gbogbo owó àwọn eléyìí, èso kẹjọ rẹ̀ ní ìkákẹ̀jọ máa sọ rẹ̀, ìgbèrú àjọjẹ́ kọ́fíè, àjọjẹ́ kíláàsì, àjọjẹ́ lébọ̀, ìrìn àjọmọ̀ra ládùúgbò,

your money, your power, your gold, your health, this time your protect, any time, all are there. Àwọn ènìyàn ti bá bá ńlá ọdún, wà láì mo fẹ́ sọ̀rọ̀, àyípadé ìlú ní èsì ẹ̀sẹ̀ ìlú mẹ́fà. Sísà tó ń bá yìí, brọ́dà látọ̀rọ̀ sí lọ́wọ́ àbálẹ̀, wọn àbára wọn gbé adé tẹ́lẹ̀ èdú wọn ti bá. Wọ́n wá àwọn tá tá tá sí lọ́wọ́ àbálẹ̀ wọ́n bá àwọn èdè exercise there, I was actively involved. Tí pásọ ọ̀rọ̀ ní ìsí àwọn tó bẹ̀rẹ̀ sí òun tó lè yẹ gẹ́gẹ́ bá kẹ́kọ̀ọ́ ní bẹ̀rẹ̀ ní oníbẹ̀ láti tó wà bẹ̀rẹ̀ mú sí ìgbọ́ wá sí ẹ̀yẹ fàyẹ́rẹ́ kámọ̀ òun lọ́rọ̀ wà yẹ̀rẹ̀ sí ìyá. Ọlọ́run lè padà fà á mú ọkọ̀. Irú àtọ́wọ̀ tó ti ní ẹ̀yẹ ìfọwọ́ wa ọ̀rọ̀ ìṣèlú àwọn ìṣèlú. Mo

ìbínú ọlọ́run ìjọba ẹ̀já ọ̀rá ọlọ́run ní aṣọ́bí rẹ̀. ẹlẹ́kẹ̀jì òun ni pé ẹ̀kọ́ ní síra ayé ìdíjà sí ìdẹ̀ka ìjọba ọ̀rọ̀ bá ti kílà rẹ̀ náà sábà kọ̀kọ́ ọ̀fẹ́ ẹwà ní wọ́n ní pé ẹ kúrò ní ìtumọ̀ mi ti para. Àṣewọ̀tọ̀ ọlọ́ọ̀fẹ́ ṣe sísà ọlọ́ọ̀fẹ́ ṣe kì ṣe bọ́ ìwé gẹ̀ẹ́sì. Sísà náà ti àfẹ́sù fún ìfẹ́ Àníyàn tó ti lọ sọ àníyàn tó lọ. lẹ̀ ní bó lọ yẹ ìlànà ìṣòyà Òun kò bá lágbá lórí àníyàn ìlànà ìlú ọ̀fẹ́ ṣe padà bí òjò ní ìgbàbára ara tó ládàbàdà mo fẹ́ fẹ́yàwó kí n lè máa rí ìrọ̀lọ́ ọmọ kébì ní òde dá sí nígbà àdúgbò àwọn ọ̀rọ̀ ọmọ bàbá wà ní wà ní ìṣàlọ́dún wà sí ilé ìjọba àti ọ̀rọ̀ bí kò mọ̀ sí máa yóò lọ sí ara ẹgbẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ ní ìwọ́n tó ọjọ́ sísà náà mọ́ yẹn ó máa ń kóbi lóyún ẹni tó o bá nífẹ̀ẹ́ ìyẹn yóò di ọ̀rọ̀ ọ̀dún díẹ̀ ìyẹn yóò jẹ́ sípá lẹ́sìn ní ọba ẹni tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ní ẹgbẹ́ ẹ náà kọ̀ọ̀kọ̀ láì àwa ti rí kẹ́rù ìdáhùn ìsinmi tí wọ́n bá lè tí wọ́n fẹ́ra wọn alẹ́ ìṣẹ́ ọ̀rọ̀ tó lé jùlọ ìdàgbọ́ta wọn alẹ́ ìṣẹ́ ọ̀rọ̀ tó mẹ́ta tó lẹ́nu àwọn ìwọ́sọ̀ tó màá fi ní pọ̀ nítorí àwọn ẹ̀dọ́ àwọn ìlú àgbẹ̀lẹ̀ ọgbọ́dọ̀ ṣẹ̀rọ àwọn ẹ̀ títí bà wá ṣẹlẹ̀ wọ́n fẹ́ lọ ìdílé ẹ̀ka ìdílé tó wá mú sí èyí. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun làwọn tó bá fi jẹ́ màá fi ọ ọ̀ọ́sẹ̀ lórí ẹ̀jẹ̀ lọ́sí ọmọ tó ra ọ wọ́n ti gbà wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ọmọ ọ̀dùnmọ́ ọ̀dùnmọ́ aláàtẹ̀ sí ìròyìn ẹ̀ka wọ́n ti wá bẹ̀rẹ̀ sọ́jú lórí bóòlù àti bẹ̀rẹ̀ ìwọ́sẹ̀ ní ó ti rọ ìdámẹ́ ẹ̀kọ́ mi ó brọ́dá pé ó kọ̀ọ̀ sí ìpàdé wọ́n jọ wà ní kú ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn tó kọ́ sí ọ máa fẹ́ ọ̀rọ̀ ní káàkiri àti lẹ́yìn fẹ́ ra wọn ọjọ́ máa dá wọn máa fẹ́ ra wọn ní ìlú bá káwọn ẹgbẹ́ ìlú lẹ́jà lẹ́lẹ́ tó di ìmọ̀lá òkúta àlọ́dún àlọ́dún ọmọ ìlú àwọn àlọ́ àlọ́ àlọ́dún àyè àyè ọdún kìíní mọ́tò ọ̀tọ̀ ọdún kejì mọ́tò ọ̀tọ̀ ọdún kẹta déńdé ìwé ìlú ẹ̀kọ́ sí ìfọ̀sọ́ wà láì tó sí must Ọlọ́run ti Ìjọba ìgbọ́ni dáadáa o, fẹ́ sí ọ. Ìwọ náà gbàtẹ́ àtúntò àwọn òṣèré sí ọ̀gá Èmi ò ra láàmú ìlú níbi ọ̀rọ̀ òṣèré. Ṣùgbọ́n eléyìí, mo síríọ̀ mo fẹ́ sí ọ. Ìwọ náà fẹ́ fẹ́ mi. Àwọn lórí ẹ̀. Àwọn lórí nífi ọ̀pọ̀ ẹ̀yẹ irú kíkà irú nífi ọ̀pọ̀ ẹ̀yẹ yẹ ilé ẹ̀yẹ ní kọ́sí àǹtọ̀ lọ́wọ́ ẹ̀tọ́ ọ̀pá. Torí ọ̀rọ̀ nífi ọ̀pọ̀ ẹ̀yẹ yẹ àwọn ìkan méjì ọ̀pẹ̀ láàrin ní alákọ̀ọ́kọ́ romantic relationship ọ̀pẹ̀ bí iṣẹ́ máa ń lọ ayé ẹ̀rọ

tó ọwọ́ ọ̀fẹ́ ti lẹ́ẹ̀fẹ́ra yí o ẹ̀ fẹ́ ẹni tẹ̀ ló ẹni wò lórí bò lẹ́sẹ̀ o ti ìgbàgbé ọlọ́run sí ìgbàgbé ìfẹ́ kọ́wá lẹ́yìn mẹ́rin ẹ̀ wà ní ìfẹ́ra títí ìgbà ní ìtàjú ìwọ̀n ìwọ̀n ìwọ̀n kódà tẹ́lẹ̀ bá kọ́ra nínú ìtàrí kò láyé jẹ́ ìtàrí tó bí àbújá ló ṣe kí ni tó ti yọ torí pé lọ́ọ̀sì ló ṣe kí ni iná sọ̀rọ̀ gbogbo irú eléyìí ṣèlú àkẹ́kà wọn ṣùgbọ́n náà mo fẹ́ sọ ìwọ náà fẹ́ ọ̀nà wo lòdì gbàjà àwọn àwa kan ṣùgbọ́n ìta ọ̀sọ̀ ara tẹ́ tí lè fẹ́yìn rẹ̀ brọ́dà ọmọ títà rẹ̀ owó lórí títà rẹ̀ ti lọ́wọ́ sọ́yà àbúrò kò ní ìjọba náà bàbá títà rẹ̀ ọmọ títà rẹ̀ bàbá àti ọmọ ti ọmọ ọmọ títà lọ́sí ẹ̀jú ní ọ̀sán láàrin fámìlì rẹ̀ ó lè bọ̀lá káàpá ní ọkẹ́ títà rẹ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ mo ti ní tún pọ̀ for checkout by direct year. While even another sort of other students in here, ẹlẹ́ àfún ẹ̀ tó gbogbo tí è bá ta àwọn ọmọ oṣù náà kí mo lè ṣe jẹ́ náà. Oṣù náà ẹni obìnrin ẹ̀yìn nígbà tó ní oṣù ó. Lọ́wọ́ àbá àbọ̀ òwe ìwọ́n ní ewé tó wọ̀ yìí. Fọ́ọ̀mù àti Jésù bọ̀rọ̀ ọkọ̀ ènìyàn torí nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà yóò ńlá ọkùnrin olùfẹ́yàwó mẹ́rin mẹ́ta yóò fi àwọn olókìlá ṣùgbọ́n wọ́n tó ojú òbí òbí lọ́pọ̀ bí ẹ̀ṣì. ìwọ mẹ́jọ tí kọ́kọ́ kọ́ni ní ní wọn orí bí sí aláṣọwọ́ alára àti ìṣá àwọn ó ṣe fọ́lọ̀ àwọn olùdí bẹ́ẹ̀ ni kọ́kọ́ ọjà àpá àná ìwọ ló ṣe déédéé ìwọ ọ̀rẹ́ ó fọ́lọ̀ àwọn olùdí. ìyọ̀sí tó ti tí wọ́n lọ́jọ́ sílẹ̀ ìdí ẹ̀ fún àwọn àpá àtàkùrà wọn wọ́n fẹ́ ra fún gbọ́dọ̀ àti ìdí ẹ̀ àwọn àṣìṣe tó ń lọ orí tó bá rẹ̀ ọkọ̀ ṣe sí ìgbà níbi ìbí lẹ́sìn ní ẹ̀mí ọba òṣùpọ̀ bá wà fún ọba tẹlifíṣàn àbá àti àdìgbọ́ wọn ọba tẹlifíṣàn bá àbá àkọ́kọ́ bí ọba tọ́lọ́ wọn tó kọ́ tó wá láti bá ní ìfẹ́ mọ́ tó kọ́ wá gbára ẹ̀. àbá àti àdìgbọ́ ẹ bá wà ní reality ni o wọ́n sáré pè mí lórí fóònù ní ìfi

system ọ̀sán fi para Thank you. Ó dé ọ̀dọ̀ ìṣú ọdún, ó ní mo ṣọ́lẹ̀ ìṣú ọdún, wà lẹ́sùn ló ṣe kẹta. Tí mo ṣe, tí lọ bẹ̀rẹ̀ àkúrò lóòrùn ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ìṣú ọdún, mo ti lóòrùn, mo bá lọ bá rẹ̀ kí ló jọ kí ló tẹ̀lé kí ni bẹ́ẹ̀ kí wọ́n á tọ́lá rẹ̀ lọ́mọ lọ́gbàdá àti ìrìn ọba jọ àpáàlú kó wọn ní. àwọn ọlọ́dún kan ló pèsè fún wọn lọ́wọ́ lọ́wọ́ tọ̀ wọ́n bá lò oníṣẹ́ náà wúlò àgbọ̀ wọn á tẹ̀lé wọn lọ́wọ́ àti wọ́n kí ló dé kí lọ tẹ̀lẹ̀ mo máa bá àwọn ọmọ náà tá a ti bá bá àwọn ọmọ náà sílẹ̀ lọ́wọ́ wa. wọ́n á àti ìgbà tó ṣe yẹn níta ọ bẹ̀rẹ̀ sí wa ẹ̀kọ́ mi bí i àwa ẹ̀jẹ̀ àwọn kò jẹ̀ ìmọ̀lá torí bá mi wá ìbẹ̀rẹ̀ àti ẹ̀wà ọmọ òde kóló ìmọ̀lá àbọ̀ jẹ̀ ìmọ̀lá ọdún náà. wọ́n wọ̀ kí ló yọ̀ ọ́ àkóso ẹ̀ náà ẹ̀yìn orí ọkùnrin tá ń fọ́fọ́ orí ìyọ́ wà lẹ́yìn. Èmi kàtí ká ń dábì ìgbà yẹn. Nígbà wọn rẹ̀ àbá àjọ wọn lápá ọ̀rọ̀. Ọ̀rọ̀ Ìjọba kò o mọ́jú ìgbàgbọ́ lọ́wọ́ tí ò express life ẹgbẹ́ ìjọba mi máàlù gidi nìkan bá ṣe kí ni o ọba kò ìjọba tí wọ́n fẹ́ lò mẹ́ gbogbo àwọn ìdèdèrè iṣẹ́ ẹgbẹ́ bára yìí ṣe o ìfẹ́ ọ̀fẹ́ mi yóò sí àwọn ìjọ á kẹ́ẹ̀sì ẹ̀ méjì àwọn ọmọ rẹ̀ lórí o lẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ òbí tí ò lẹ́ẹ̀ mọ́jẹ̀ sílé ìtọ́jọ́ gbogbo ẹ̀ náà wà láìpẹ́ òkúlẹ̀ ìrìnà

kò sí ẹ̀sẹ̀ kẹta láàrin bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìrọ̀pọ̀ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú àárín ìyẹn ọ̀gá. Torí tó lè padà fa ọ̀kan nínú àwọn àbúrò ìrọ̀pọ̀. Ilé ẹ̀ tó bá ti dé ẹni tó ti fọkàn balẹ̀ tó lè fi yá wọn kọ́ lọ́wọ́. Ẹni tó lè fi rọ́pọ̀ tó lè fi lọ. Bẹ́ẹ̀ wá bàbá ní ẹgbẹ́ káàkiri. Ọjà tí wàá ní ẹgbẹ́ bá láàmú ọ̀gá tí ò ní ìmọ̀ ìṣòro ṣùgbọ́n ẹgbẹ́ kejì gbogbo àwọn ìjọba sẹ́ẹ̀rí gbogbo tí ń tẹ̀lé láwùjọ wa yìí àfẹ̀sùgbọ́ ìyá ìlíjà iṣẹ́ nínú ẹ̀sìn ni pé ọ̀pọ̀lọpọ̀ wa yìí kò fún òun wa bá àwọn ọmọ tó níbi bá

ṣẹ̀ta nígbà tẹ́lẹ̀ kò sí ìṣẹ́lẹ̀ ọ̀rọ̀ ìkáwọ̀. àṣẹ tó fún ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ní pé a kúrò ní ìṣẹ̀lẹ̀ ká ṣùgbọ́n ààrẹ ìlú ẹni ìlú sọ́ọ̀ṣì ìbọn lẹ́bẹ̀ẹ́ ti kọ́ wáyé ọ̀rọ̀ yóò fi ìgbà gbogbo ojúṣe gbẹ̀rẹ̀ lára ẹwọ tó pàtàkó lọ. Anẹ́bíwà Muhammad sọ́lọ́lá àwọn nínú àdíṣì Buhari, ó ní ìyá máa dárọ̀ sàrà. Mọ̀nìpàtọ́ àmì gbẹ́gbẹ́ ìjọba ápà fáyà pàtàkó. Mo fi ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ọ̀dọ́ mo fi òní o. Ẹni tó bá já sí wípé ìsàkọ́ à àlùbá ápà ìsí ń jẹ́ bá à àwọn àbá àtúbọ̀nà mẹ́ta àwọn ní èsì alákọ̀ọ́kọ́ nínú bá àmì wípé èèyàn ní agbára ìsí ọkùnrin àbòbìnrin tí wọ́n fi máa ń wọn wọ́n fi máa ń gbádùn ara wọn ó ti máa tó ọlọ́run ti sàánú rẹ òkú ti akọ ní ìwọ́n tó ọba ní kòwò lè ṣe wọ́n sọ ìyàwó rẹ̀ ló ń sìn wọ́n sọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí wọ́n ló ń sìn ẹni tó bá ti lára tó gbé ọlọ́ọ̀dọ́ ò gbé agbára ọkọ̀ mi. agbára kejì òun ni tó ní ṣe pẹ̀lú àwọn àkọ́ọ̀tù ìgbàlódíjà tó ní ṣe pẹ̀lú o lè sọ máa fọ́mọ náà fún bébì ẹ̀rì wọn tètè jẹ́ ẹ̀mí èyí wá rè dandan fún mi kí gbogbo ayé ó lè tètè jẹ́ ẹ̀mí bí ọmọ Dangote àti bí ọmọ gọ́ọ̀nù ọ̀yọ́sì àti gọ́ọ̀nù ọ̀kánò dandan fún mi kí nípa àti ọjọ́ pẹ́rẹ́ ti kánò ẹ̀sìn àti ọ̀yọ́ ẹ̀sìn dandan fún mi owó ní káàbá. tọ́bajọ́ sí wípé ẹ lè rí inú kúkú ajé ẹ̀sán lò kúkú ajé ẹ̀sìn lẹ̀ ọ̀rùn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lò ẹ̀sìn láti bí ti kàmọ́ jẹ́ pé àlàkálùwà ọkọ̀ àti ìyàwó jábẹ́ ẹ̀gbọ́n mi o torí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹni ọ̀dọ́ ẹ̀gbọ́n táwọn àbá àtọwọ́ lórí ọ̀rọ̀ sẹ́ẹ̀rí ma ọdẹ ọ̀tọ́ ẹni lórí ẹ̀gbọ́n ẹ̀rọ ṣẹ̀dá kan tó jaba bá dà ẹ̀gbọ́n ṣe fọ́ láàrin àwọn ọ̀dọ́ tó láàbẹ̀ ẹni túnà ọ̀rọ̀ mẹ́rin kọjá fẹ́ fún àwọn òṣìṣẹ́ náà ìdí ìṣù ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ náà ni ọ̀tá rẹ̀ tí ọ̀nà bá pọ̀ kọ́lẹ̀ tí bá ń tẹ́tọ́ àìsàkọ̀ ọ̀rọ̀ má rèjì kọjá tẹ́tọ́ àìsàkọ̀ nìkan. àwọn àbá ní o láti fẹ́ ó yà bá wa ìlú fífún ìtumọ̀ ẹni tó gbọ́dọ̀ ní sọ́wọ́ ọ̀pọ̀ ó kéré jù ìbá àjẹsẹ́ ten thousand lọ bá àbáláyé ẹ̀rọ ẹgbẹ́ sáláyé ìgbẹ̀yìn ẹgbẹ́ lórí ìlú two thousand bá. and lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ ti láyé káàkiri ọ̀gá ọ̀gá ìlà àwọn ọ̀gá ìjọba tẹ̀lé àwọn àlẹ́ mmiri tó wọ́n ti. èmi máa ń àtẹ̀sí ọmọ ẹlẹ́nu ti blọọkì àwọn tí wọ́n bá dé ìtọ́jú olóòmì àmì ìfòmáìfọ̀ sálárì tí wọ́n sọ ló bá wọn bá sí is around half million naira salary month I have more than thirty staff in my school in my school and salary I'm paying monthly is around five hundred thousand naira monthly tẹsán ọ̀sọ́yọ̀ dáadáa èmi tí mama rí ìfowópamọ́ sí pé adidi òun yóò lè ṣe gbọ́gbọ́.

tó bá jáwé nípa ọmọ tó bẹ̀rẹ̀ ìyàwó ọlọ́run ló ti jẹ onídìrẹ́lẹ̀ lẹ́yìn onílẹ̀ ọmọ tó fi dé yọba máa sanra amáyàwó yọba máa fi àjẹ ìyàwó yọba tó máa lórí ẹ nípa yóò tẹ̀ náà máa lè yìí kò tẹ̀ ẹ̀ ṣe sùúrù yóò ṣe sùúrù ipò rẹ̀ ó ti yóò ṣe sùúrù gbogbo tó lè dé ọlọ́run tó lè ṣe ìgbọ̀nmọ́ ìwádìí ẹ̀ nígbà tí èmi máa ní àtàwọn undergraduate mi ò lówó lọ ṣùgbọ́n mi ò lò wà láì lè mi ò lówó lọ kí lọ́ọ̀fà mọ̀ ń padà ní ilé ẹjọ́ ọ̀dọ́ sẹ́ńtà mọ̀ sí ìlú Ìlọrin níta ọ̀dà mi ibẹ̀ ní títa omi ibẹ̀ ní títa zaitu níta sọ́ọ̀tù bẹ̀ níta glọ́ọ̀fù ní kọ́ọ̀bù gbogbo ẹ̀ bá tó ń tà mí a sì ní tọ́lọ́kọ́ lọ kò ní ti jẹ ìwà ìyàwó mi wà kálukú parí lóṣù nílẹ̀. ìjọba sábà

ó ti dé ó ti gba kí ìlọ́wọ́ rẹ̀ àbúrò ọ̀rọ̀ ìmọ̀ pé òun wọn bá wọn wọ̀ dáa rẹ̀ ọmọ bọ́ọ̀lù lọ́dọ̀ òun bá ń yan ìyàwó ìlú láti rẹ̀ káàbọ̀ máa nà fàwọn ẹ̀fọ́ fàwọn á wọ́n ti gbà fàwọn fanífọ̀n ọ̀rọ̀ bàbá mi ọ̀gbọ̀n bọ́lá ìlú kọ́kọ́

wọ́n máa ń lo bá àdúrílé nílé-èdè lágbáwá àti wọ́n tó dájú pé ọfẹ́ ń fẹ́yàwó nínú àtúwọ̀n ojúmọ́ ìrú àti ìgbà bá wọ́n jẹ́ títà pàápàá ìjẹ́ láwọ̀ pẹ̀lú ilé ìfọwọ́ ẹ̀ máa ń sara ní ìlú nígbà tí mi fẹ́yàwó fún ọkọ̀ ọkọ̀ wà tẹ́jọ́ ọ̀nà rúùlù ọ̀kan yìí gbé nílé bàbá rúùlù ọ̀kan yẹn ló ti fọ́tò mẹ́wàá ìṣòro ọ̀gbà lẹ́yìn nígbà tí mo lọ gba létí kò sí bàbá mi mo gba two bedroom flat lẹ́yìn ìgbà náà mo gba two bedroom flat lọ́nà tí mo ń bọ́ sọ̀rọ̀ ìsìnkú tí mo yóò fi ojú ọgbẹ́ ìsìnkú mi èmi ni mo ra odidi ilé òfúra àmọ́ ìlànà tí mo ti lé ìkẹ̀gbẹ̀rú ẹ̀ mo fi lé ṣe owó mò ń lò ó sùn and I bought it in millions of naira tí màá dọ́gba síbẹ̀ mo fi àti débẹ̀ bẹ̀ mo fi àti ọmọ àwọn wa ti rẹ̀.

mọ́tò ló jẹ́ ẹ̀kọ́ fẹ́ sí ọ yọ̀bọ̀ bá fẹ́ lọ́dẹ àkọ́ yọ̀bọ̀ tọ́ba jẹ́ pé rúùmù kan àìsàn òbí kan ọ̀dà tọ́ba jẹ́ pé rúùmù kan lọ́ba rọrùn ẹ máa gbé ní ọ̀dọ̀ kọ́ lọ́mọ sẹ́ńtì kà sí wípé ẹ máa kò bẹ̀rẹ̀ nínú ìlànà ìfọwọ́ kò pa aláwọ̀ yẹ. náà ẹ já wa bọ́ sí náà lọ. ìwọ́n tó o bá ti wọ́n pọ̀ fún un fún òjẹ̀ sí tàwọn ìgbìyànjú lórí ọ̀fẹ́ fẹ́yàwó àwọn tí òfin ní jẹ́ ọtí ìpè kọjá àmúkọ òun là ń bá bẹ́ẹ̀ sọ. afárá lọ́nà kọ̀ọ̀kan nínú tá a gbọ́dọ̀ lọ ń gbọ́yé tó bá débi ọ̀rọ̀ títí bá a ti ṣẹ̀ríà. nǹkan alákọ̀ọ́kọ́ ni pé kásàkíyèsí àwọn nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí yóò jà sí wípé ń nínà lè mọ̀ àwọ̀mọ́ nínà lè sà. ó fi sọ ọkọ fẹ́ ọmọ sí náà kọ́kọ́ lù láti fẹ́ lè sọ̀rọ̀ sí lára àkọ́kọ́. ọfẹ́ báyọ̀ sọ̀rọ̀ sísà rẹ̀ sọ́jọ́ bí ìlú alọ́fẹ́ fẹ́ àràmù nìyẹn. àbíyàwó dájú ẹ̀ ọlọ́fẹ́ rẹ̀ ọmọ sí dájú ẹ̀ ti dúkè lọ́wọ́ ọmọ tó fẹ́ kẹ́yìn ẹgbẹ́ sí ìyàwó yẹn ọmọ ẹgbẹ́ padà dáadáa ìdílé tó ṣe ẹgbẹ́ náà kó lè fẹ́ náà ìyàwó dájú ẹ̀ dájú ẹ̀ fi rí òòrùn òòrùn fẹ́ mọ́tá yìí parẹ́ bàbá rẹ̀ ọba yóò jà sí kó bèèrè kan ọ̀fẹ́ lọ fẹ́ títí bá rẹ̀ tó ọ̀fẹ́ sọ pé mo fẹ́ fi ọwọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ nínú àwọn ogun tó jẹ́ pé nínú ọlọ́run tí wọ́n ní haram tẹ́ ẹ bá fẹ́ máa àwọn ogun tọ́lọ́ ti ní haram ẹnu ọba Quran chapter four verse twenty two to twenty four òní sásìkò ọwọ́ bá àwọn ọ̀bẹ. alimam ibùdó làárọ̀ bí alimami fi nínú tẹ̀síìrì bàbá ibùdó làárọ̀ bí tiwọn àwọn wá fún gbogbo àwọn ogun tá à bóyá kò nípa àjọpọ̀ yẹn pọ̀ àbí kò nípa àti bẹ́ẹ̀ yẹn bá nínú bàbá yẹn tàbí wọ́n lọ sí fọ́ gbogbo òun ọbẹ̀ bá lè fẹ́ wọ́n bẹ̀ sí ogójì àtẹnukọ́ ọba fẹ́ kọmi sí kọ́kọ́ ní pé èyí sára mú ọkọ̀ ọmọ sí ẹlẹ́kejì aláṣẹ̀kú náà alìmọ̀ọ́bádà kọ́mọ̀jà sí kóbìnrin yẹn káánẹ́ sí fásọ́rọ́fì ìgbà kọ́mọ̀jà kóbìnrin tọkọ rẹ̀ tẹ́tẹ̀ẹ́ àbòbí tí wọ́n dá ìbọ̀ tí ò sí ìparí ìdá lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ sí òṣìṣẹ́ náà báyìí. ó lè bá àtàn sípa abẹ́rẹ́ kọ̀ǹbọ̀dọ̀ láti kó ń ṣe waiting period ọkọ rẹ̀ kú yóò gbélé fún oṣù mẹ́rin àti kéde ìjọ mẹ́wàá four months pending. ọkọ dá ìbọ̀ ọ̀sẹ̀ yóò ṣe menstruation ní menstruation day menstruation kẹta. jama àwọn àdánwò ìṣẹ̀lẹ̀ láàrin àwọn ọ̀dọ́ sálábùrẹ́ ẹ bá gbà wọn kéésì máa báwọn èèyàn ṣe àrẹ káàkiri lórí ọ̀sán àbùdá ọ̀sẹ̀ èmi èṣì o tó bá fẹ́ẹ̀dì ẹ̀gbẹ́ mi máa bọ̀ wà láyé ìṣẹ́ fítínà ilé é ti túnmọ̀ ṣe àwọn àwọn ọ̀dọ́ fítínà wà lọ́yì ánàlà àpà èmi èṣì bẹ́ẹ̀ sí èyí tí mo lè ṣe àǹfààní ọmọ ẹ̀ owó rẹ̀ kọ̀ọ̀kọ́. jọba ìkan nínú àwọn àlùmọ́yọ̀ ọ̀sẹ̀ ti wà ìbẹ̀dá kan àwọn ọ̀bọ wọ́n wá ń ṣe lẹ́tọ̀ àwọn oṣù mẹ́ta ni wọ́n ń ké ègéṣì ara wọn wọ́n fẹ́ yàwó mi ẹ̀sọ̀ fẹ́ yàwó mi ó ti dàìbọ́ọ̀sì kì í dàìbọ́ọ̀sì ẹ̀ ló sọ́kọ̀ dàìbọ́ọ̀sì kì í ṣe ìṣòro mẹ́ta ẹ má bá wọn sílé yẹn tí wọ́n tó lù. sọ fẹ́ kọ́ dàìbọ́ọ̀sì àwọn ẹ̀sẹ̀ rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àtọ́wá fẹ́ fẹ́ obìnrin tọkọ rẹ̀ bá kọ̀ ọ́ lẹ̀ jẹ́ kó ṣe ìgbà ìtumẹ̀ ní pé yóò ṣe menstruation mẹ́ta tọ́ bá ṣe tọkọ rẹ̀ òṣùwọ̀n pápá èèyàn bá kú yóò bèèrè fóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ọ̀wọ̀ ajẹ́kọ̀ọ́ parí ìdá oṣù àjọ́jọ́ bá ṣáàjì ẹ̀sùn ọ̀nà àríwú kẹ́ẹ̀sì irú ẹ̀kẹ́ náà tó gbọ́dọ̀ ọ̀rẹ́ ó ọkọ̀ ẹnìkẹ́ ìbọ́ọ̀ṣẹ̀ ní láti àfà tó tẹ́tẹ́sì ọkọ̀ fọ́kọ́kẹ́ ìyàwó ti àwọn òṣìṣẹ́ òun nìfẹ́ lọ́jọ́ tó gbogbo ẹ̀yìn ó lé tẹ̀kẹ̀ máa ń tojọ́ recklessly any problem. You don't expose your internal problem, your family affair to lions. There are lions on internet. Tọ́jọ́ pé wọ́n lions ni wọ́n wọ́n bá wọ̀ ọ̀mọ̀ ìṣòwò gidi wọ̀. Ìwọ́n ti wà mọ́ pẹ̀láwọn tó ṣe lọ wà wọ́n kọ́fí àgbẹ̀. Lions wọ́n fi àfámìlì rẹ̀ ṣèṣì ọkọ̀ èèyàn ní problem òun náà máa ń ṣe ọ̀sán oṣooṣi àbújọ báyìí ó ní kéré kan láyìí àbá àti ìsìn àtẹ́lẹ̀ tó lójú ló ń bojú àbúkà ẹ̀ fún bàbá àgbà ẹgbẹ́ ó ní gbùdù ní gbùdù wọ́n ti sáré bá tá ìjẹ́ tó ìjọ́ ìjọ́ lọ́wọ́ ọ̀rọ̀ náà lọ́wọ́ oṣù ọkọ̀ èsì dàìbọ́ọ̀sì àmọ́ tó ti bá àbá àbí àkókò ní ló àwọn àbá ní wọ́n fẹ́ fẹ́ ọ̀bà ní rí jùlọ ọlọ́ọ̀ yóò jà sí kó bí ìfọ̀ ọlọ́ọ̀ kò sí nínú ìdá kìí ṣe kọ́kọ́ kọ̀ọ́lẹ̀ ó ń ṣe ìdà lọ́wọ́ ìgbélé kìí ṣe kọ́kọ́ rẹ̀ kú tó ń ṣe ìgbélé lọ́wọ́ tó ọba lọ ọdún tí kọ́nà méjèèjì ọ̀dà náà jù lọ. ẹlẹ́kẹta òun náà ní kí ni o allah yàtúndé kàwé bẹ̀rẹ̀ ìlú ìlẹ́yìn ha yìí kí tí bá fi ń ṣẹlẹ̀ ìyá. ẹlẹ́kẹta ní pé tó lè kọ́nu tó lè láyé rẹ̀ bọ̀ mẹ́fẹ̀ẹ́ níbi bá sọ̀rọ̀ tó bá sọ lọ́wọ́ tó o bẹ́ẹ̀ lè mà pé sísá yìí bọ́bà àti lóhùn fẹ́ẹ́fẹ́ wọ́n wá jọ wọ́n wà lẹ́nu ẹ̀ lọ́wọ́ màá gbà ní ìlú gbà ṣùgbọ́n tó kọlu sí náà lọ́wọ́ pọ́ńtì máa yìí sísá yẹn lọ́wọ́ pọ́ńtì gbọ́dọ̀ alágbádá náà fẹ́ẹ́ fẹ́ yìí dèmísìn lọ́wọ́ ìtọ́lọ́sọ ní káwọ̀ dáa jù wọ́n lọ ẹni ọlọ́ ọbẹ̀ nìkan jẹ́ nítorí kéde o orí fara ṣe wà láì tọ́lọ̀ bá ní ọ̀rọ̀ ìjọ tọ́lọ̀ bá ní òun ìjọ kò lè fi ọwọ́ tó ń bẹ̀ fún ọmọ rẹ̀ láti jẹ́. torí báwọn àdíìsì pọ̀ èèyàn ò kí ń pe àlè fúsíbà àlálẹ́ fúsíbà tọ́mọ ẹ̀yà rẹ bá ti lè kọlu lẹ́yìn tó rẹ̀ ẹ̀fẹ̀ mọ́tò sáré mọ́ ti ẹni lórí ẹjẹ́ abẹ́rù ọ̀nà ẹ wà ráwọn ọmọ ẹ̀yà ẹ̀yìn tẹ́yìn náà jẹ́ sisters ẹgbẹ̀rún ọ̀nà ẹ má jẹ́ ẹni tí ọmọ dàrí àbùkù léwu brọ́dà kan ti kọlu sí ọgbọ́n ìfẹ́ rí ọ bọ́yọ̀ òsì àfẹ́ àbó òsì àfẹ́ bá ṣí àlè ẹlòmí ìwà akọni sí ọ ìní àtẹnì kan wà lẹ́yìn tó o bá ti gbẹ̀yìn alákọ̀ọ́kọ́ bá kọni sí ọ ò ní fẹ́ lóhùlẹ̀ tó mọ́ fẹ́rẹ́ yóò bí ẹni pọ́bẹ́mù èèyàn tó ò lè fẹ́ ọ́nfẹ́ ti dákà àtijọ́ olóògbé ẹ̀ ó ní ọ̀fẹ́ ìdí àkáṣ nọ́mbà ẹgbẹ́ ẹgbẹ́ mi ó ní ọ̀fẹ́ ìdí àkáṣ nọ́mbà ọ̀fẹ́ ìdí àkáṣ nọ́mbà your account has been credited with twenty thousand naira owó kí ni twenty tó ti ó sì ń pè ọ́ ẹjọ́ lẹ́rìn ẹjọ́ sáàbù ọwọ́ àǹtí náà nù onígbà àyọ ọ̀bẹ̀rù ọmọ ìjọba ẹ̀já bẹ̀rù ọmọ ìwọ́ tí wọn náà já àpá wọ́n fi ayé sa àwọn èèyàn jẹ ẹni tó bá fẹ́ kí ọ nítorí ọ ẹni tí ọba ní ibi bá fi ọ ló kù tó fi dájú pé ìbàtọ̀ tá a bá ní àwọn tàlẹ́jì àbá padà láwọn pọ́blẹ́mù jẹ́mẹ́ ẹ̀gbọ́n mi yé dáadáa wọ̀ àmì náà wò pé ọ̀nà ìṣọ̀ ọ̀nà ìṣọ̀ ọ̀nà àwọn bóyá wọn náà ó sì àjẹ ní báyìí. gbé fámìlì rẹ lórí ọ̀nà kan mọ́ tó pure tó ọba tí lẹ́yìn kan ti lọ ọkàn títà ṣe sùúrù. àyàfi tẹ́ni ẹ̀ wà náà bí tẹ́ni ẹ̀ tó ṣe pé olùsìn ọ̀fẹ́ ọmọ ìwọ́ wa lè pọ́ǹpù mọ̀jẹ̀ lọ bí ẹ̀sọ́ bẹ̀sí lọ́dọ̀ àwọn ọ̀yá wa wọn àti títà kan fẹ́ra wọn wọ́n sì gbéra wọn lẹ̀ kò pé twenty four hours kí ìfẹ́ yóò lè lórí wọlé lọ. brọ́dà àtàlà kọ̀ọ̀kan ti á ṣe ó ti ta jẹ́ àdìlẹ̀ nílé àwọn títà yẹn wọ́n ti ní gbọ́dá kó ṣe nìka ibi àárín ayọ̀dúlé ayọ̀dúlé àwọn òbí ti àwọn òkú títà ń tọ́kọ́ bọ̀tẹ̀lẹ̀ nílé ọmọ àwọn wà sùn bí ó ṣe nìka kò ṣe nìka yọ parí dìbì kọ̀ parí yọ lọ sábìsì kọ̀ sábìsì brọ́dà alákọ̀ọ́kọ́ yẹn ti wá parí gbogbo ìdí àgbẹ̀ tí wọ́n fi àtẹ́tù kọ́mọdé scholarship ká bí brọ́dà àtàbọ̀dé ní scholarship láàrin àwọn odò ogun àwọn tá a mọ̀ lọ́wọ́ àwọn lẹ́wọ̀n ti parí jẹ́àjẹ́ tí jẹ́àjẹ́ ọkẹ́ ìgbòrí wọlé tíù bọ́rọ̀ ti dàbí náà àfáà nẹ́tíwọ́ọ̀kì ti ẹ̀fẹ́ ìgbàyì tíù nẹ́tíwọ́ọ̀kì ti wà pàdé òjò ìyẹn gbogbo jẹ́àjẹ́ àfáà alágbòjá ìyẹn ló ṣe o ìyẹn

ṣe wá rí tàbá fẹ́fẹ́ obìnrin òṣèré à ó máa ṣe ọláyé ọ̀dà ní ìmọ̀ lọ́ṣẹ̀ alákọ̀ọ́kọ́ nínú tíṣẹ̀rí àfẹ́ká tó mọ̀ lẹ́yìn àwọn nǹkan mẹ́ta tá a sọ ó nídìí kóbìnrin tá àwọn máa ń rò ń gbà mí pé nǹkan ó lóore wọ́n lọ́n dẹ̀ máa tí ò lóore fún wa àwọn dẹ̀ máa ń rò pé nǹkan lóore tọ́lọ́ ń gbé kò sórí bẹ̀ ìsì kára ní kábẹ́ náà gẹ́gẹ́ bí àdìsí jábẹ́ àbẹ̀ náà èèyàn àwọn àfọ́ àlá máa ń ṣe ìkọrọ̀rù ìtìkára èèyàn máa rí bíi tiẹ̀ orípa dùá بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر dé parí ọ́sàtọ̀ tẹ́ pé yọ̀bà lóore yọ̀bà tí ní lóore méjèèjì tó àmì ìsìkára torí àsìkò ìsìkára yẹn ni pé wọ́n lọ sẹ́nu náà yọ̀ lálá kan gbogbo eléyìí òsínú súnmọ̀ o lè lálà sọ́dẹ́ fẹ́ lọ́n fi ọlá lálá làdé kèsì inú mẹ́jẹ̀mú ìsìkára pé yọ̀ lálà ìtọ́wà mẹ́jẹ̀mú ni pé tọ́lọ́ ń bá pé yóò lóore gbogbo àwọn pósẹ́sì fẹ́ máa kọ̀ yóò máa ṣe kí ni o yóò máa rọrùn lọ tọ́lọ́ ó fi arí pé nìka àrùn tọ́lọ́ ń bá ní pé kò ní lóore nínú kọjá pípa nílò ọ̀jẹ̀ blockage nínú kọjá pípa yìí méjèèjì gan wọ́n tẹ̀ sílẹ̀ ẹgbẹ́ èsì nìka ìrọ̀ ní ọ̀bà dojú ẹ̀ láti kọ́ra ń yé bẹ́ẹ̀ lọ ní so ní ní pé wọn náà gáìdì lórí àlá ọfẹ́ tù sí kọ́ọ̀tù ṣe é sì kára ọfẹ́ travel ṣe é sì kára ọfẹ́ lọ́fẹ́ wa ẹ̀kùn ṣe é sì kára ìwọ́n lè rò pé kó ojú ọlọ́jọ́ tó ìdọ̀dá sọ́lọ́dún tó náà sára rẹ jẹ rífà tó ìdọ̀dá fọ́ ibẹ̀ ló ti fi fẹ́ sẹ́ẹ̀lì àti pé yóò ṣẹ̀ fúrọ́ọ̀nù ìwọ́n ló ti láì fi fẹ́ sẹ́ẹ̀lì tẹ́lẹ̀ kéèyàn ọmọ abẹ́lẹ̀ olùgbò ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀ ìsì ṣàárọ̀ wàárè òun ni pé wider consultation ká ṣèwádìí ká fọ̀rọ̀ lọ àwọn èèyàn àwọn tó bẹ̀rù ọlọ́run àwọn tó ní ìrírí àwọn tó mọ ẹni tá a fẹ́ fẹ́ ṣé ọlọ́pọ̀lọpọ̀ wa á ti ṣe pàmàlì àtàyàn tí wá dáadáa àbọ̀bá ọ̀pọ̀lọpọ̀ brọ́dà wọ́n wà áfà bí court anywhere most ìfọ́pẹ́ gbogbo brothers ọ̀pọ̀lọpọ̀ majority of muslim brothers wọ́n wà áfà bí so now sisters àwọn wà áfà materialism not all of them but majority of them too let me tell you one reality ìwọ tó ọba fẹ́ obìnrin nítorí ẹwà lọ wo àwọn sisters na five day last week ten twenty years ẹwà máa ń depreciate lónìí ẹwà máa ń depreciate bóbi ìbá ṣe ń bímọ obìnrin méjì mẹ́ta ó ní sisters of five day ní ó ti gbígbà wà lára tóró ti bí jẹ́ ìsọ́fún àìmọ́ èsì fà láàrin eight years ọdún mẹ́jọ ọdún mẹ́jọ àkọ́kọ́ sí mẹ́wàá tó ṣe nìka ó ti nínú mẹ́fà ọmọ mẹ́fà tó rò tó rọrùn ẹgbẹ́ ẹ̀rú èsì táàmù mi o èèyàn ti nínú mẹ́fà láàrin ọdún mẹ́jọ sí ọdún mẹ́wàá jọ sórí ọlọ́run tí tó bá má rì ní age twenty by age thirty ó ti nínú mẹ́fà tó o bá kọ̀ bí ara rẹ̀ pẹ̀lú fífà tí ó fèsì rọ́kọ tóun náà ti pé táàtì mo ti rí sísà kan rí nìkan náà special institution wa nílẹ̀ Yorùbá ní ìlú náà kan mo lọ sí program bẹ́ẹ̀ thirty seven ní sísà yẹn wà láì sábà lọ́mọ twenty two ní èmi ní bí school tiẹ̀ níbi òfin ti rádà rádà ẹ ṣe orí pé àtẹnì mi ìbọn kan náà ní má ti rọ́pọ̀ láti bẹ́ẹ̀ fẹ́ra wa yóò bá dà wá graduate tiẹ̀ ní kódà bóyá tí ó nìyí fún mi thirty seven ó torí pẹ́ńpẹ́ rẹ̀ ń bẹ̀ ìfẹ́ sì máa rí ní twenty by eight thirty ó ti bímọ mẹ́fà kọ̀m̀pí àwọn mọ̀lẹ́bí bákan náà nígbà pẹ́ para rẹ̀ sí náà ẹ̀yà máa ń di ṣe ṣùgbọ́n sẹ́ẹ̀rí àwọn kàkàkà fẹ́ ń tọ́ da èyí ò yọ ọmọ ẹlòmí òfin máa rẹ dúdú irú tí ọmọ yòó ń ta náà ọ bẹ́ẹ̀ ní ilé ṣẹ̀rí àbáramákọ fẹ́yàwó tọ́ da ṣùgbọ́n nígbà tó fẹ́ jọ jẹ́ pé priority rẹ jù òun lẹ́wà ẹ̀yin tẹ́ ẹjọ́bìnrin náà ìmọ̀jẹ̀ nípa oríṣi rẹ̀ materialism mo ti rí àwọn wa tọ́já sí pé brọ́dà fẹ́ fẹ́ tẹ́lẹ̀ olówó wàhálà dẹ̀ tẹ̀lé wọ́n dẹ̀ dúró lẹ́nu iṣẹ́ padà fẹ́ra wọn lẹ̀ mo wá ń sọ bẹ́ẹ̀ nìkan pé sórí ìtí ó fi ọlọ́run máa ń fi kí n bẹ èèyàn tí pọ́blẹ́mù bá dé ìfẹ̀sùbọ́ lọ́dà wa jẹ́ tọ́jẹ́ pé ọwá ń rìn káàkiri tí ó bẹ̀rẹ̀ pọ́bí ọ̀rẹ́ báwọn tó bá ti kọ́ ń ṣiṣẹ́ kan sí gbogbo ńlá ìlú àwọn fẹ́ kéré ìsìn nígbà tó ìgbà ìgbà ìjọ ìlọ 2005 iṣẹ́ tí mo kọ́ ṣe láyé èyí 5000 salary 5000 kò tó ní òfin àdìjáka àdìlò sí ilé dápò ní ọkọ̀ salary ọ̀tẹ́ta ṣùgbọ́n ìgbà tó yóò ṣe lọ́bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ 250,000 ẹ̀wá níwá iṣẹ́ 6 twenty five thousand twenty wàhálẹ̀ yóò fi fa àkọ́mọ rẹ̀ kì sísà yẹn padà sí ilẹ̀ ọ̀fẹ́ náà torí pé torí ẹ̀fẹ́ ṣe kí ni o bọ́ ẹ mọ̀ torí owó fẹ́ẹ̀rì ẹn tó lówó lónìí wọ́n lè dá dúró lọ́la ẹn tó lówó lónìí àìsàn lè ṣe kán lọ India kán káàkiri kán gbogbo owó kán ta mọ́tò rẹ̀ kán dúkìá gbogbo wa àtọkùnrin àtobìnrin ẹ̀jẹ̀ àfẹ́ra wà torí ẹ̀sìn tá a bá wá ń fẹ̀sìn owó àmọ́ adébáyà ń bí ẹ̀sìn tá a bá wá ń fẹ̀sìn àgbéga àmọ́ adébáyà ń bí ẹ̀sìn tá a bá ń sẹ̀sìn ọlá máa ń dé báyàn bí ẹ̀sìn ẹ̀mọ́jì akọ̀tún láì sẹ̀sìn táwọn nǹkan mìíràn bá wá fún èèyàn lẹ́sìn wà lóhun tó lẹ́wà tó lọ́dà sí orá àpá àtọ̀ lẹ́sìn ọlọ́run tó ní olówó lọ ọlá àpá méjì àwọn méjèèjì lẹ́sìn ìkan lówó lọ tó ọba méjì fẹ́rẹ̀ lówó lọ kò sí lójú lẹ́ ṣùgbọ́n bá àṣọ ni pé èso lówó lọ́dọ̀ ní èdè òsì lọ́la o bẹ́ẹ̀ ìtọ́jú lóṣù lóṣù oṣù ní ìlú ìfowópamọ́ lówó

kódà fẹ́rí ilé-ìjẹ́bù ọ̀tọ́ wọn fẹ́ fẹ́yàn máa háì kó o bá rí pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọ ẹ̀kọ́ fẹ́ sí ọ máa háì bù àti bí wọ́n fẹ́ pé ó wà sọ́kọ́ ní sùn ọ̀bẹ sábà lọ́wọ́ ọ̀pá lòló ó sì bímọ nígbà lọ́wọ́ sì nìkan padà rí àpá dáadáa sí ọ̀fẹ́ ó dẹ̀ sọ fún àpá àbúgbò sí bí wà lọ ìdí èbá afẹ́fẹ́ sí ma ara àwọn túdẹ́sì tí mo kọ́ ní kéwu ni wà láyè ní bọ̀ ọmọ tí ẹni bá tó tẹ̀lé káàlì ní gọ́ọ̀tún mẹ́tò tó ti bímọ kọ̀ sọ fún mi láyé ó ti bà ní mo sọ fún mi bí mo tẹ̀lé sí wọn kan bí kémi ọmọ ìdí pọ̀pọ̀ ní èsì à ó ti kémi ọmọ ọdún mẹ́jọ à ó ní mo sọ fún mi mi ò fọ́rẹ́ ìgbà ọmọ dáadáa ọlọ́run bẹ́ẹ̀ na ẹ̀ lórí ọkọ̀ orúkọ àìsàn ọkọ̀ ọ̀ṣọ̀kọ̀kọ̀ ìdíje máa kan lórí lẹ́yìn ìgbòho máa kan ọwọ́ àkàrà àwọ̀ ọ̀ṣun àyẹ̀sì ó ti máa lọ special administration alhamdulilayi ṣùgbọ́n ìwà tí kan bá ẹ̀kọ́ fẹ́ fi ọmọ àyè kọ́mọ̀ tó wà ní problem ibi tó bá ti ń pè rẹ̀ ibẹ̀ láti ní òfin kíni o ní ó sallallahu arábìnrin àdífì yẹn ni mọ́kọ sínú wájú mi kí ni tí ó ṣẹlẹ̀ ní wípé ọwọ́ àmọ́ ọba nàbí àsàlà tẹ́lẹ̀ ànàbí àwọn sàábé rẹ̀ méjì wọn láwọn fẹ́ẹ́ mọ̀háwíyà tẹ́lá mọ̀háwíyà ní ìsáàbì ìkọ̀hán ara àwọn tí wọ́n kọ kùránì ní mọ̀háwíyà gbogbo àwọn sàábé tí wọ́n fọwọ́ kọ kùránì kò sí èyí tí ó di àlọ́dọ́ gbogbo ọmọ àlùjánà náà mọ̀háwíyà ó disqualify àwọn méjèèjì so onígbà míì àwa tá a jọ́dọ̀ a níbi ká farabalẹ̀ kámọ̀ lọ máa ṣe náà nítorí ìfẹ́ ẹ̀rọ ti wa ó lè fẹ́ fẹ́ sísà kankan disqualify rẹ̀ àdúrà lè ní pé alẹ́ fẹ́ fẹ́ jọ̀dọ̀ lágbájá ẹ̀ lè fẹ́ lápẹ̀rẹ̀ kìí ṣe pàṣẹ ìgbìmọ̀ ẹ̀ṣẹ̀ àbámi ìlú ọ̀fẹ́ ni èèyàn báyìí èèyàn báyìí ni wọ́n ọlọ́tọ̀wádìí torí ẹ̀yìn ìfìrè láti rẹ̀ fọ́ láti rẹ̀ àáfàá sì máa bínú gan tọ́ba dẹ̀ bínú yọ ọmọ sọ̀tà àwọn títà ní kí ló ń sẹ́yìn títà ìgbà náà èyàn ló jábọ̀ wá ní kéèyàn ọjà ti fèrè kéèyàn mẹ́lẹ̀ láàká ìlórí ni ìwọ́ fèrè àmì ìrìnà fámìlì ní fámìlì alákọ̀ọ́ fámìlì ìdájọ́ àti mẹ́lẹ̀ fún ọ̀dọ́ lẹ́gbẹ̀rẹ́ fún èlú yé ọ̀bẹ nínú àwọn títà bẹ̀rù kéèyàn bá jáde náà kò ní lè sùn wọn ò bá jọ lọ ní fámìlì ọwọ́ àlọ́fẹ́ àfa àfádé Nígbà yẹn kò tí máa lọ́wọ́ tó bá ti rẹ̀ sí. Tí mo ti bèrè wọn lọ sí ẹyẹ gan náà, wọ́n ti ti lọ sí àwọn búkú ṣàwáàl tó ọ̀gá tó yọ ọmọ mi kú ni. Sísà yóò dà kọ́ ọmọ òṣèlú ilé ìlú. Àbá àtúnyẹ̀ mi, òní ló sọ̀rọ̀ lọ́gẹ̀ bọ́ọ̀lù. Mọ́tà yóò jì lóhùn ló ṣe sàájú. Kò lè má Ọlọ́run jẹ́ kíwà ó lù ú yẹ. إذا جاء المنزل الدولة الذين هو أرضه الضيب ṣùgbọ́n wọn náà rẹ̀ oko kan lẹ jẹ́ tẹ́lẹ̀ ìgboro nígbà lọ́rẹ́ ké bí láti ẹ̀jẹ̀ àwọn ọmọ ẹ̀jẹ̀ làwọn náà rẹ̀ bàbá àgbẹ̀rẹ̀ wà láàrẹ̀ ti pọ̀jù ó lépo báyà jẹ́ kí n ti gé kí ni o ó kàn fẹ́ ojú fẹ́ wà bàbá bọ́ bá pariwo wọn náà ẹgbẹ́ dúró ló jẹ́ ilé ìmúlẹ̀ ká làbá àwọn onídẹ́kọ̀ọ́ làbá tẹ́ńsàn ẹ mọ̀ ń gbọ́dọ̀ bí àbálà mo ṣe mo ń sọ eléyìí torí ẹ̀yìn bẹ́ẹ̀ kì í lè wádìí nípa ẹ̀yìn ẹ̀fẹ́fẹ́ tí ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ brọ́dà sí ní lọ́fẹ́ tó ọ̀pọ̀ àìsílẹ̀ tó tọ́lọ̀ tó làwọn ìsàmì oṣù mọ́lé wá ń sọ tó tẹ̀lé títà tó lórí kọ́ọ̀lù ìmọ̀ sọ́kọ̀ yìí àtẹ́jáyéjáyé ọmọ gidi ni àbótí lẹ́yìn kan tí ó ti fẹ́bẹ̀rẹ̀ kan sí ẹ̀sìn wọlé kalẹ̀ àbáwọn ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ yẹn ìyẹn kọ́ wá bá pa wà lánàá ó ti ní báwọn méjì ẹ̀dá nù tábẹ́ bá akẹ́kọ̀ọ́ lójú ìyàwó òun ni àbá yẹn kò tó tó tó fẹ́rẹ̀ òun ló dàbí fúlájì ẹgbẹ́ lọ kí o ó wá fún èpè ọmọ tó ń pa wàhálà ní orí ẹ̀ ìfà òun ti àgbọ̀ bàbá kọ ọbẹ̀ bẹ̀ ní orí ẹ̀ ẹlẹ́kẹta ìfẹ́ orí bóun lè ní ilé fáàbì ọ̀rọ̀ ń jẹ́ ìwọ̀n ló àti ìwà báyìí ó tún wá láwọ́ sí ìta wọn ọ̀làwọ́ gẹ̀gẹ́ bí jẹ́lẹ̀ ọ̀ yóò rẹ̀ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ní pọ́blẹ́mù tó ń bí

àwọn sáfẹ́ ti àmì sọ̀rọ̀ wà ní ọlá ìgbòho ìyá rẹ̀. Wọ́n láti fi náà ẹ̀kọ́ lè fi máa fi láti ẹsẹ̀ ti náà. Ẹnu ọkọ̀ àgbà bá tún àti oṣù pọ̀ Ìdílé olóró ti dájà. Irú òwe kó Ọmọ dání tó bá fẹ́ ìdílé Ìdílé kò tẹ̀lé Tó tí jẹ bẹ́ẹ̀ni pọ̀ bàtà jẹ́ àìsàkúrò là tí bá ti gba àwẹ̀ ní ọ̀nà lọ ọmọ dájú ìjọba bá kọ́ sí àárọ̀ ọkọ̀ ní o wá fẹ́ ra bàtà mọ lọ sí tọ́pẹ́ láwọn náà tó bá ní bàtà bàbá ẹyọ kan one thirty nine one three nine òdo òdo òdo mẹ́ta. oríṣiríṣi bàbá ẹyọ one thirty nine thousand okay àwọn ọ̀rọ̀ náà dùn náà. ó ní ó ní àbá tẹ́lí bàtà imported ní the next ten years ní màá wà lábàtà ní one thirty nine ẹ̀sẹ̀ wo ni màá wọ̀ sí ṣe fi à. mo fẹ́ ká gbọ́ tí mo sọ yé òkì ń fi haramu kéèyàn wọ bàtà two hundred thousand naira inú jáńtòkè náà wọ bàtà two hundred thousand bí ìpàdé mi wọ bàtà two thousand èlò two hundred thousand owó láńdókè. ṣùgbọ́n irú mi èlò lówó mi tún wà nígbà táwọn ta ti mẹ́ta sọ ní kò tẹ́tẹ̀ nígbà tí ìwọ lọ sínú àlùjẹ náà. Fẹ́gẹ́ ti láti bá wọn, àná bí ilé ìrẹ́pá síbẹ̀ ò lè fẹ́ mọ̀ àwíyà, pàṣẹ òlú

àfà àfà ọ̀nà ìyàwó dákú mo rá àfà àti ọ̀nà ìyàwó òsì ẹ̀ dákú ọ̀nà ìyàwó ẹ̀ káwọn ọlọ́dọ̀ ká àfà àwọn èèyàn ní marital problem láti ẹni kọ irú àbá àtọ́rí pé ni ó lè nà ọkọ́ lójú ọ̀yọ́ mọ́wàá afẹ́ kankan náà gbogbo èyí jẹ́mẹ́ wo drama mẹ́ta ló ṣẹlẹ̀ ṣẹ́ Muawiya no Abuja no ẹni tí Fátímà náà wá mẹ́jọ rẹ̀ wá àmẹ́jọ ní àwọn ọ̀fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ ṣẹlọ́pọ̀lọpọ̀ wa kábẹ̀rù ọlọ́ ìgbà tí táwọn èèyàn bá ń sọ̀rọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn èyí tí tẹ̀lé ọ̀fẹ́ ni kéèyàn ló fẹ́ ní wà lọ́ọ̀ ìlú tàbí aṣíwájú ẹ̀sìn lè pé pẹ̀lú bá àwọn aṣíwájú

ìṣàárọ̀ àti ara kó o ti wá àgbì pé mo fẹ́ sí ọ màá sáré láti ọ̀sìn èdè ìṣàlá ó ti àgbì mo fẹ́ sí ọ o èmi náà fẹ́ ni o sí ọ̀nà tó nìyí kìí ṣe pé ó ti ìyàwó mi mo ti lọ́kọ rẹ báyìí mo fẹ́ sí ọ èmi náà gbà pé wà fẹ́ ni àwọn àfọ àwọn ọ̀sán tó ń bẹ tí ọ̀rẹ́ òṣèlú láàrin ní ẹ̀ṣin káà alákọ̀ọ́kọ́ àlàkálúwà ẹ̀ ọdọ̀tọ́ wà kọ́ iṣẹ́ ìmọ̀ yàtọ̀ ní òkúta Islam àti kọ́síìsì àwọn ẹgbẹ́ ìsìn nínú kọ́síìsì tí wọ́n tọ́ láti kọ́ni tó ti kọ́ bẹ́ẹ̀ jẹ́ ẹgbẹ́ tí wọ́n kọ́ ẹgbẹ́ àbá ọmọ tó ẹ̀ ẹ̀ á ti tẹ̀lé àwọn ìlú láti kọ́ ẹ wá gbé la ní bó bá yọ pé àwọn ní sàrábàjá àpá ní ìwọ ọlọ́pàá mọ́tò lágbàáyé kọ́ fẹ́ tó wọn náà yìí lọ́dọ̀ àwọn ọmọ ìlú láti wọ́n àpá yẹn kó tó jẹ́ sẹ́kọ̀ òun náà ní ìpínlẹ̀ sẹ́ríkà ní ìfẹ́ ọmọ tó àwọn òbí yà onímọ̀tò kọ̀wá fọ́ọ̀tì kọ̀ọ̀mọ̀ ẹ̀kọ́ ọmọ ọlọ́mọ tó tó wá jálẹ̀

wọ́n ní kálúwà láti máa wà ọkọ̀ dá pé wà lẹ́kọ̀ọ́ rẹ̀ jama kálúwà tẹ́lẹ̀ ṣé ọlọ́pọ̀lọpọ̀ wa lónìí ẹ máa ń bá ń jẹ àlàkálúwà tú àlùbàtẹ̀tẹ̀ ìwà kálúwà orí mánẹ́ẹ̀tì máa ṣe láì ẹ máa wo àfọ́ àwa ní yàrá tiẹ̀ òun wà nìbàdàn sísà wà ní yàrá tiẹ̀ láwùjọ kìlá tó sọ̀rọ̀ òun wà lórí náà sọ wọ́n jọ ń ṣáà yóò ti chájì para yóò sẹ́ni píṣọ̀ sáfà para òun náà sẹ́ni díẹ̀ sí kálúwà náà lẹ́wà ní lóòótọ́ ẹlẹ́ má lè ní direct contact pé kẹ́ ẹ ní sexual intercourse ṣùgbọ́n ẹ wà sexually relieved ó rí bí táwọn èèyàn ti ń chájì rí wà láì tọkùnrin ọmọ ní ìtòrí náà ní ìdílé wa àwọn èèyàn gbórí ìdílé bẹ́ẹ̀ kéèsè kẹ́gidi ọkùnrin wà yàrá tiẹ̀ wọ́n chájì ìyàwó náà wà yàrá tiẹ̀ wọ́n chájì àbá ó sì mọ rìlíìsì báwọn ìyàwó náà mọ rìlíìsì sọ wa torí pé káàtì yẹn tó gbogbo nǹkan lọ́ọ̀fù wọn kó fẹ́ máa rí lórí lọ́wọ́ lórí lórí mẹ́sẹ̀jì àwọn mo ti fojú ara mi sọ́ọ̀rì èmi àwọn students mi kan ní o they know me èmi máa àwọn students mi wo and I give them my phone ìmọ̀ àwọn tó jẹ́ staff school èmi wọ́n máa ń fóònù mi tó di ẹni ìsìn gbogbo àlẹ́tọ̀ bá fẹ́ òfò kí ìfọ̀ owó wọ̀sáàpù wo Facebook kí lọ fẹ́ wò bẹ́ẹ̀ ò lè rí kí nàbí ọmọ sẹ́yìn fídíò ò lè kí náà ṣáàtì ọ̀rọ̀ lọ́wọ́ I don't do that nílẹ̀ làkàm àwọn àpapọ̀ ṣe ìjọba ọ̀rọ̀ ṣéjì àpapọ̀ ti dìbò nígbà yẹn wọ́n fi bẹ̀rù ọlọ́run ṣéjì wa ilé ọ̀lẹ́ pé gbogbo náà fi ṣéjì wọn fa abáná tẹ̀ èmi máa ń fẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ níbi o nígbà táwọn òbí mi ti di ṣe èdè yìí ọlọ́run bá mo ti níyàwó méjì tó fún ọlọ́run ọ̀kẹ́ àpò mi o máa gbọ́ I do tell people ìwọ tó ọba lè bọ́lọ̀ sọ̀rọ̀ ní kọ̀rọ̀ ìwọ ọlọ́run wọlá wípé láti jọ́tọ̀ ti dá mẹ́tàwọn òbí ìgbẹ́ mi ò bá obìnrin kankan ní ètò ìrìn ọlọ́run lá ìbára tí kẹ́lẹ̀ kan ti bẹ̀rẹ̀ sọ ọ̀rọ̀ pé kò ṣe jùlọ ojú fọ̀rọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ lónìí ara àdánwò ta nínú ilẹ̀ àwọn èèyàn wọ́n ti márì ṣáájú márèjì ibi ṣẹ̀rí àfẹ́ òun ní pé wọ́n bá ọjọ́ kan kó wọn ní kó fẹ́yàwó lẹ́ni tí ó ìbọn bí òkú àdìsàpọ̀ ọ̀gbọ̀n bí ìfẹ̀kọ̀ ń tẹ́sà ìtàkọ̀ láyé lèmi ti sọ́ọ́ èmi ò fẹ́ àwọn ìyàwó èmi sí ìgbò ọdún wọn fi ṣàlọ̀ ọ̀dún láyé ìgbò ọ̀rẹ́ ọ̀dún ẹ̀mí náà ìwọ̀n wọn nígbà kẹ̀kẹ́ bá yín kẹ̀kẹ́ lẹ́yìn lẹ́yìn náà lẹ́yìn ọmọ ọmọ àárẹ̀ tó tó bá dá lùjẹ̀ náà àlùfẹ́yàwó ní fún ọ̀sẹ̀ ìyáwó èmi tí alálàmújẹ náà agbára ó sì tó láyé tó wá rí láyé ìwọ́tọ̀ ọjọ́ mi ṣẹ̀rí àfẹ́kọ̀ọ́ wọlé ọkọ̀ àtẹ̀jẹ́jì lónìí ara àdánwò nìyẹn náà ẹgbọ́n tó tẹ̀lá jù wọ́n high school àwọn ọmọ ss1 300 kìlẹ̀ principal obìnrin ọkọ̀ ọ̀dọ́ ti fertility test nígbà àwọn ọmọ 300 ó lè ta sí ètò àtẹ̀jì àwọn ọmọ ss1 ìjọba kìí sọ̀rọ̀ ẹ̀rí nígbà ń sọ ìwọ̀rọ̀ pàmìtẹ́ ni ìwọ náà mọ̀ ìlẹ̀ ṣe àpálẹ̀ ìwọ náà bẹ̀rẹ̀ àrà ilé ìfẹ́ jù ìjọba bá wá bẹ̀rẹ̀ kó o ti fèsì náà rí èyí òṣùwọ̀n sí kó o ti á tẹni sí ọlọ́run lórí ilé pẹ̀lú wà sáàfẹ́ ìwọ̀lẹ́ ìsúbàlọ̀ lọ́wọ́ àwọn àǹfààní ní tẹ́ ti lè kọnu síra yín bẹ́ẹ̀ sẹ̀ra ra ẹ gbọ́dọ̀ wà ní ibi kẹ́ wà ní kọ̀rọ̀ àdẹ̀wò ọ̀sẹ̀lẹ̀ elekeji nínú tí ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ní alìmọ̀báábà ni sage ara ara bákan náà òun ni mùsọ́fáhà kẹ́ẹ̀mọ́ àdúgbèsì ara yín mùlámùsà kẹ́ẹ̀mọ́ fọ́ọ̀kọ̀ra yín kọ́mọ́ fọ́ọ̀kọ̀lẹ́ẹ̀kẹ́ àbí kẹ́ẹ̀mọ́ fọ́ọ̀kọ̀ra yín lọ́rùn mùhámẹ́kọ̀ ọ́gìn kẹ́ẹ̀ ó di ara yín kẹ́ẹ̀ fi àyà kíyà àwọn àfáàní tó gbélé máa máa máa jẹun papọ̀ jẹun papọ̀ ara yín wàkàdálíkà sáfàrù máa ẹ gbọ́dọ̀ ọjọ́ tẹ̀rìn àjò tòró òbí ìdí máhárà òbí ìdí eléwọ̀ obìnrin yẹn ẹ lẹ́jọ́ tábù irú ti tẹ́ ìgbọ́dọ̀lọpọ̀ wa máa ń ṣe ọbẹ̀ fẹ́ sísà ìwọ àti ẹ̀ ìbàdàn lẹ́jọ́ ń gbé wọ́n wá ní kó mú ọ̀fẹ́fẹ́ wá bá wọn ẹni tó sì ṣe yẹ tó jẹ́ maharam fún fífà yẹn yọ wà fún yẹn jẹ nígbà tí ẹ̀rẹ́ ìyàwó rẹ̀. di sàháwà kọ́ ọmọ wa wò kọ́ ọmọ wò irú ẹ̀ náà tó ń sọ̀pọ̀lọpọ̀ àwọ̀ ọ̀dọ́ ẹ fẹ́ fẹ́ra yín ẹ wà ẹ máa fúnra yín ẹ wò ẹ̀ fún

mo kọ́kọ́ bí ìṣàkóso pé bàbá òkú kọ́ bẹ́ẹ̀ fẹ́ bàbá òun ni àjọ ọ̀nà mélòó la máa ń gbà àwọn ìṣòro. ìbáwò kóra mo máa gbọ́ àwọn Nínú rẹ̀ náà, ọ̀rọ̀ ọ̀rọ̀ Jọ́ọ̀dù jẹ́ ló máa ń ọwọ́ àmójútó sí àṣírí. wa ni pé lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀kọ́ tí a ní ìgbà bá ti tẹ̀lé ìgbà alákọ̀ọ́kọ́ tí wọ́n sọ ní ẹ̀rọ fún ara yín òun ni kákọ́yà ní lápọ̀lọ̀ ní ìgbìyànjú ìgbàdẹ́ tí òjò pé ìgbà yóò bá ti tẹ̀lé bá tí yóò bá ti lè tẹ̀lé á wà ní ìgbóhùn wà ní ẹni tó jẹ́ bàbá ìyàwó àbẹ́ni tó bá kú ní bàbá àlàyé ìyàwó àbí aláṣẹ ìyàwó olùmọ̀jọ́ bàbẹ́ anítẹ̀lẹ̀ síbìlà lóyà àwọn tó lè sọ àyè wọ́n lọ mẹ́rìnlá nígbà táwọn bàbá wà lápapọ̀ ọ̀sùn tọ́yọ̀ wàlí ìdùnnú ńlá wàlí ìyàwó wàlí ìdùnnú wà sọ sí dáfílà ákìlú irú ẹ̀ làwọn àbá àmọ́ ń bèrè ní ìdíkà tẹ́rù wọn sọ dáhà èrò dáhà èmi èmi aláàjì tẹkínò aláàjì tẹkínò mo yọ̀ǹda ọmọbìnrin ní áìsẹ́ẹ̀lì fún àbá àtàkọ́. irú gbọ́dọ̀ yìí ó gbọ́dọ̀ jáde ìyẹn là ń gbé ìkéde o nígbà tó a kì í ta ní ọkọ̀ jáde o àlùwàlíjù wàlíjù ìyàwó ọ̀pọ̀ jáde. jọ̀bọ̀ lẹ́yìn eléyìí a máa rù máa rù èyí ò ní ẹ̀bùn ọ̀fẹ́ tó ń wàá tún lè dá ọ̀dọ̀ ọ̀sìn ní nàìjíríà ẹ fáwọn òṣèré ní ìka ẹ̀bùn ọ̀fẹ́ wọn ní ìlàpà yóò mọ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ lọ́mọ nípa ọ̀rọ̀ ẹ̀bùn ní àwọn ní ìhà sí yàtà yóò mọ̀ ẹ̀jẹ̀ àkọrin yóò tó wọ́n mọ̀ ẹ̀jẹ̀ ìfúyàwó. márùn náà ó tó lè dájọ́ ọ̀sẹ̀ ó lè jẹ́ káyìn ó lè jẹ́ lẹ́yìn eléyìí bíbọ̀ sọ̀rọ̀ ọkọ̀ àti àwọn inú wọn èyí tó kún ní àlùmọ́ọ́lì náà áwìlú ìlànà ọ̀rọ̀ ìdí làwọn àbá àtọ̀ nínú kọ́tàdé káàtì wà límọ̀ rẹ̀ káàtì àpèjẹ gbogbo ayé ọmọ pé lágbájá lágbájá wọn tẹ̀lé fún ara wọn wàlímọ̀ náà sì máa ń tóbi fún àwọn lọ wàlímọ̀ míì ó lè jẹ́ sámú lẹ́ẹ̀dìde ìmí ó lè jẹ́ láìsí àgbèrè ó lẹ́ẹ̀dìde ìmí ó lè la ewúrẹ́ lọ ìmí lè la màálù lọ kọ́lọ́ bá ti dùn láti dùn tí wàlímọ̀ ọ̀bá ti wá rọrùn ìlànà nìka ìlànà ní kékeré pọ̀bísáìsì ẹ̀ pé lágbájá àti lágbájá owó fẹ́ra wọn lánàá o tí gbogbo àwọn eléyìí bá ti tẹ̀lẹ̀ ìyàwó lórí ọkọ rẹ̀ láìpẹ́ ìjọba ìbára ní. Gbogbo ẹ wá fún ara yín ẹ̀kọ́ wa mọ̀ bàlágà lọ́dọ̀ lọ. Wà fún ìlú kíkì àti pé kọ̀dà kan. Nígbà tẹ́ ẹ bá tó oṣù lé ìjẹ́ tó lè lè sàrà yín. Tẹ́ ẹ bá tún ìṣẹ̀lá yín lásán ẹ̀ bàlágà lọ́dọ̀ lọ. Tẹ́ ẹ bá ọ̀dẹ̀ ara yín ẹ̀ bàlágà lọ́dọ̀ lọ. Tẹ́ ẹ bá fún ara yín ẹ̀ bàlágà lọ́dọ̀ lọ. Ẹ bá ara yín sọ̀tọ̀ ẹ̀ bàlágà lọ́dọ̀ lọ. Ìdí àti